prophet marcus tibetan ti react lórí apology tí pásítọ̀ adébóyè ṣe nípa owó ìdámẹ́wàá sísan ẹ̀yìn tẹ́yìn èèyàn bá gbàgbé tẹ́ bá rántí dáadáa wípé initially ni pásítọ̀ adébóyè ti declare wípé ẹni tí ò bá ti sanwó ìdámẹ́wàá ìyẹn táì tiẹ̀ déédéé nínú ìjọ kò ní rí ìjọba ọ̀run wọ̀. Hmm. anyone who is not paying his tithe is not going to heaven full stop. ee ó lágbára o ọ̀rọ̀ ń gbẹnu tán gidi ṣùgbọ́n recently la rí tí pásítọ̀ Adébóyè tún jáde wá láti wá tẹ́ndà apology wípé ọ̀rọ̀ táwọn sọ yẹn wípé kò sí nínú bíbélì o àwọn ò rí kà nínú bíbélì kankan àwọn kan sọ ni pé ṣùgbọ́n káwọn èèyàn kí wọ́n má bínú lórí ẹ̀. I'm going to be apologizing for making a mistake for saying that. If you don't pay tithe, you, you might not make it to heaven. I'm sorry, that's wrong. Ó lágbára tẹ́yìn yóò bá gbàgbé pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó fa a lot of controversies ní orí ayélujára pàápàá bí a lot of àwọn èèyàn ṣe ń wòye ẹ̀ wípé ṣé inú bíbélì náà ni pásítọ̀ Adébóyè ti rí ohun tán sọ yìí kà síta kódà ara àwọn pastors gan tí wọ́n takò wọ́n wípé kò rí bẹ́ẹ̀ kò sí nínú bíbélì níbo gan làwọn ti wá gbọ́n tán sọ yìí pàápàá jùlọ pẹ̀lú bá ṣe rí àwọn Islamic countries kọ̀ọ̀kan gan tó ṣe wípé wọ́n develop ju orílẹ̀-èdè Nàìjíríà lọ àwọn ìlú tó ṣe pé wọ́n máa sanwó táìtì tí wọ́n sì ìdàgbàsókè nípa bí ọrọ̀ ajé nǹkan kan ju orílẹ̀-èdè nàìjíríà tí ìdá mẹ́wàá tó ti fẹsẹ̀ múlẹ̀ gan dáadáa ẹ̀ a sì ráwọn pastors míì táwọn náà tako ohun tí pastor adébóyè sọ lọ́dún náà lọ́hùn lára wọn ni pastor abel damina wà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tán wí. go and see <laughs> it's an islamic country go and see go to dubai and see you your country every friday night is starting out across the nation you don't have roads Uyoto Kalaba is fasting and prayer. He used to drive it. The number of titers in Nigeria, Nigeria should have been the wealthiest nation on earth if tithing was God's device for prosperity. if you don't pay tithe, you are not going to heaven. That That is not. A pastor said recently, he said that if he see anybody that is prosperous without tithes, he will drop the Bible. We wish he drop the Bible. lágbára o ọ̀rọ̀ ọ̀hún tojú sùúyàn ó gbẹnu tán gidigidi lẹ́yìn tí pásítọ̀ Adébóyè ti bọ́ta láti wá tẹ́ndà apology fún gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ tán sọ lórí owó ìdámẹ́wàá tó ti mislead prophet Marcus ti bẹ̀tán nínú fọ́nrán yìí àwọn náà ti react sí apology pásítọ̀ Adébóyè o lórí owó ìdámẹ́wàá Nseson. You are welcome to Crossblog XTV. Remember to subscribe, like, share and follow us. Ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí ká tún gbọ́ submission Prophet Marcus Tibetan nípa owó ìdá mẹ́wàá ní sísan kẹ̀dẹ̀ máa fèrò tìyín lórí ẹ̀ sí comment. tẹ́ẹ̀tì ò kì í ṣowó tẹ́ẹ̀tì kò bí yọ ọ̀gẹ̀dẹ̀ tẹ́ẹ̀tì kò bí yọ yam tẹ́ẹ̀tì kò bí yọ káà ó ti ra mọ́tò mẹ́jọ sínú ọgbà rẹ̀ yẹ kí wẹ́ẹ̀nì kan lọ fún lélẹ́yìí. Then Malachi three, John verse ten lọ sí sàlẹ̀ ó ní ẹ ti jà mí lólè nípa ìdámẹ́wàá àti ọrẹ so tábà yọ táìtì kúrò ní chọ́ọ̀chì ìdí Adébóyè akọlẹ̀ tábà yọ táìtì kúrò ní chọ́ọ̀chì ìdí mọ́mí iná akọlẹ̀ tábà yọ táìtì kúrò ní chọ́ọ̀chì Oyèdèpọ̀ ayáwó so automatically àwọn ló sọ dowó èso owó wọn ní ibi tó bá ń gbé ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ tó bá jìnnà wọ́n ní kò sọ́dọ̀ owó lọ́sọ̀ ló bá dẹ̀ fọ́pọ́ olè gbé débẹ̀ wọ́n gẹ̀dẹ̀ fún ọkọ lẹ́yìn padà débi lẹ́wọ̀n lọ́kẹ̀dẹ̀ máa gbọ́ tó máa di dòdò wọ́n jẹ́ dòdò kù kọ́ máa jẹ́ dòdò náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ bọ̀dọ̀ wọ́n ti kó yín láyà jẹ́ wọ́n ti kó yín láyà jẹ́ yẹn láyà tí tí ara ń tó lè halẹ̀ mọ́ mi bí mo jẹ́ wà tí ara ń tó lè halẹ̀ mọ́ mi kí ló fà á mo gún yọ̀ọ̀ta lọ́rẹ̀ mọ́ọ̀lù two thousand block igu orí ilé tó ń kọ́ ní six alẹ́ sí six àárọ̀ ọjọ́ kejì màá tún ṣe lébùú à ń bẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn mo tún fọ̀kadà ń kó epo bẹ́ẹ̀ lẹ́yìn yẹn mo tún kú yọ̀tà lọ́rẹ̀ mo tún ṣọmọ ọ̀dọ̀ for four years bẹ́ẹ̀ lẹ́yìn yẹn mo tún bẹ́ sọ́kàwé ìta mo ń bẹ́ sọ́kàwé mo bá àwọn èèyàn clear new plots bẹ́ẹ̀ lẹ́yìn yẹn mo tún ta cashew nut láti Enugu mo jẹ tó wá ń ta popcorn mo jẹ tó wá ń ta ọ̀gẹ̀dẹ̀ ní kòsí market mo wá ń tẹran ọ̀gbẹ́ àti ìgbín fún Sheraton hotel then lẹ́yìn tí mo kúrò ń bẹ̀ yẹn lolúwa ṣèwá dé mi ládé tí mo dé Germany mo lọ ń gbá bọ́ọ̀lù ní Germany pẹ̀lú mi ò ní ìwé wọn ò sanwó gidi fún mi mo ti bẹ̀rẹ̀ sí ta mọ́tò ni so mo ta mọ́tò for ten years mi ò báyàn ní jìbìtì ní olùyàn jìbìtì mi ò fi lé tó bá jẹ́ bírèkì náà torí ẹ̀ta fún mi máa sọ fún ẹ pé problem mọ́tò yìí ni bírèkì tó bá jẹ́ kí n tún ṣe tó pàtà fún ẹ tó bá dẹ̀ tó fẹ́ lọ tún ṣe fún ẹ kò sí problem ẹ jọ sá báwo ni mo ṣe lè dúró kó wá san táìtì fún mi nítorí láyé kòtà tí mo yóò gba gbogbo bẹ̀ wọ̀n yẹn látàrí ló gba bẹ̀ wọ̀n yẹn bẹ́ẹ̀ gbogbo yìí yóò bọ̀ ìṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kò gbàdọ̀ ẹ̀ tẹ́tẹ́ ẹ̀ tẹ́ ní sùúrù then ẹ wá pé àwọn pásítọ̀ tó ti ṣe tó ti ṣe oríire jẹun ẹ bẹ́ẹ̀ ń ṣe revival pásítọ̀ kan wá ń gorí òkè ṣọ́ọ̀bù ọ̀ni ẹni kí ló wá lọ sórí òkè tí CAC ló ń gorí òkè ọ̀bọ ẹ pè lọ́bọ ẹ lọ so ìlú mọ́ǹdì ó wà lókè ilé ẹ tó jọ wà lókè ilé ẹ wọ́n ní èwo ní èwo lè yàn kán ló ń gorí òkè kí ló fẹ́ sọ lórí òkè ṣé Jésù wà nù gbó láwọn yẹn ni afẹ́ lọ dáko jẹ́ afẹ́ lọ dáko ẹnìkan gorí lóòkè ẹ̀rí mà kí ló lóun wá ń bẹ̀ you can do your zero hour slow hour in your room but because you didn't have job kí wọ́n á pè é fi tẹ́kí wọn kó yín lọ sétí òkun kí wọ́n á fi lọ sétí òkun òkun yàrá ó ní is a cripple creature and is meant for carrying heavy loads kì í ṣe wá gbé yín pé a lọ sétí òkun òkun á sáré jáde afẹ́ escape mọ́ Ọlọ́run lọ́wọ́ á tún padà kí ni a fẹ́ kí la fẹ́ sọ lẹ́bi létí òkú so my brother ẹ ẹ la ojú ẹ kò dẹ̀ yára ẹ ní brain kò tẹsẹ̀ mọ́rin tó o bá ní lárí tí wà tẹ́ bí ẹni o tó o bá ní lárí ni pásítọ̀ máa wá ẹ wálé o bọ̀ tó bá kù bí ẹ̀ káàtó fún ẹ pásítọ̀ wá ẹ wálé o ṣé ni yẹ tó bá lè sàn dá tó bá jẹ́ ewúrẹ́ ló ń sìn gbé dé bóyè pé nǹkan tí ni rèé á ní kó má gbé wọlé lọ tà wá jẹ́ kó fún ẹ lọ ta kó mọ bó ṣe rí kó tó lè kiri ẹ̀ kó tó lẹ́ni ra lọ́wọ́ òun tó àwọn ọmọ jòkó sókè Matthew twenty three verse one to four ó ní àwọn wọ̀nyí wọ́n fẹ́ jòkó sí ipò Mósè ṣùgbọ́n nǹkan tó ń sọ ni wọ́n fẹ́ ká tẹ̀lé bọ̀tí wá wọn ò bá ti bíbélì mú bẹ́ẹ̀ bá ṣe six seventy eight nineteen ó ní wọ́n fi yọ eléyìí tó ṣòro nínú òfin ó ní ti yọ kúrò the first Timothy three and then second Timothy three the same thing ló sọ ó nígbà tí nígbà ìkẹyìn ìgbà ewu yóò dé tí àwọn èèyàn máa ètò náà máa sọ wọn pé ah, ṣẹfẹ ní Jésù ṣẹfẹ ní ten naira mo fẹ́ lọ bá ewu Jésù wá ṣètò pé perilous time has come perilous time has what is here and that's all. ṣé o lè ṣe prayer kébi má fà ẹ́ Deuteronomy Jeremiah eight ten to eighteen ó ní kò sí àdúrà tó lè di kébi má fà Where do we go from there? Wòlú Kánò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sìn. Gọ́ọ̀mùnà lóun fẹ́ ìyàwó fáwọn one thousand eight hundred èèyàn. Ó gbé bẹ́ẹ̀dì fún wọn, ó gbé báàgì láìsí fún wọn, ó sanwó dáwọ́rì wọn ẹ̀jọ̀sà. Ní another twenty years lẹ́yìn, population mélòó náà ti amass. Ṣé olórí burúkú dẹ̀ làwọn Hausa àti Fúlàní wọ̀nyí ti torí pé owó tó bá jí láti federal post mosque náà ti ń kọ́ ní Kánò ní benue ní gbogbo òkè yẹn lọ wọn ò fi dá iléeṣẹ́ lẹ̀ o bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ ní ìlọsíwájú ẹ gbogbo àwọn contract contract wọn pè fún wọn lábùjá all are padded contracts wọn fowó kún fowó kún fowó kún mẹ́kà tá a lọ lónìí ẹ̀ẹ̀kan yìí once lifetime ni o ní nineteen seventy five nineteen sixty nineteen sixty eight ẹsẹ̀ náà fi ń lọ ẹ̀ẹ̀kan lọ́dún láyé wọn náà máa ń lọ but this gbogbo wọn tó ti jalè wọn lọ every Friday every Friday wọ́n gbé different girlfriend lọ kí ló ń kàn wá nígbà tá a rà Abẹ́òkúta kó Mọ́kọ́lé àtàwọn tó lọ láti Ọ̀yọ́ wọ́n kó Mọ́kọ́lé lọ sí Mẹ́kà wọ́n kó alẹ́ wọ́n gbé lọ sí Jerusalem ẹjọ́ sá. Hmm, ọ̀gá o submission Prophet Marcus ti bẹ̀ tán lórí ọ̀rọ̀ owó ìdámẹ́wàá sísan òun lẹ gbọ́ yìí